ẹ lẹ́mbẹ̀ wo ẹ kú bójú ọjọ́ ṣe rí ee èmi náà ni o Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀ ajímọ̀tanra rẹ̀ jẹ́ lórí Ògòǹgò TV náà ni mo wà tátìjọ máa pẹ̀kẹ́lù àwọn ètò Yorùbá tí a pè ní kí ni Yorùbá ń wí kí ni Yorùbá ń sọ gan tí Yorùbá bá sọ̀rọ̀ wọn a máa fakùn mú òkun rẹ̀ yọ wọ́n bá pòwe olóhùn tí wọ́n fẹ́ sọ. So wọ́n bá lo àkànlò èdè olóòtú wọn fẹ́ sọ lórí ètò kíni Yorùbá ń wí lórí ìkànnì yìí láti máa jẹ́ kẹ́ ẹ gbádùn àwọn ohun tí Yorùbá ń sọ gangan nínú òwe àkànlò èdè àṣàyàn ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wo ẹ lọ sórí YouTube yín ẹ tẹ Ògòǹgò TV kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ gbìyànjú láti subscribe níbẹ̀ láti máa fún lórí ìrísí ètò pàápàá jùlọ lórí kí ni yorùbá ń wí tí yorùbá bá sọ wípé ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ṣé bẹ́ẹ̀ ni yorùbá ń wí tàbí tó bá ní ohun tó ń bẹ lẹ́yìn ọfà ó ju òjé lọ ṣé bí yorùbá ṣe ń sọ gangan ni bẹ́ẹ̀ kọ́ lórí kí ni yorùbá ń wí a jọ máa tú palẹ̀ ohun tí yorùbá ń sọ gangan ẹ máa gbọ́ ó ń bọ̀ lọ́nà ẹ sọ́nà ẹ tètè lọ sórí youtube yín báyìí Ògòǹgò TV ẹ darapọ̀ mọ́ wa a gbádùn ara wa Adeleke ló kí kí ni Yorùbá ń wí.